tẹ́mi bá ti bọ́ hmm. yálà ó jẹ́ ẹni tí ò tí ì dàgbà hmm. tàbó jẹ́ni tó ti darúgbó kùjọ́kùjọ́ hmm. kò padà wá sílé ayé má gẹ́gẹ́ bó sì wà ní súrátùlì súrátùlì mùmínún àti súrátùlì hajj pápá jùlọ súrátùlì hajj twenty two verse five ọ̀sán parí ẹ̀ pé wàmí ń kún mọ́ wá fa wàmí ń kún máa yùrọ̀ jù ìlà arúgbárí lọ ọmọrù ó ń bẹ nù yín ẹni tá a gbà ẹ̀mí ẹ̀ ní rèwerèwe hmm. ó sì ń bẹ wa tá a dá padà sí di arúgbó kùjọ́kùjọ́ hmm. nínú ọmọ kékeré a máa kú tí ó lọ ọ̀run àgbàlagbà náà máa kú tí ó lọ ọ̀run hmm. kò sí ọjọ́ orí kan tí ò wọ̀run kódà èdè hold ọmọ ọmọ tó bá ti kú kò lè wá sílé ayé mọ́ àmọ́ ohun tí ń ṣẹlẹ̀ sí Yorùbá débi pé wọ́n fi àpá sí ọmọ kan lára mm-hmm. tó bá tó wá fẹ́ bí ọmọ míì mm-hmm. wọ́n tún wá bá ojú àpá yẹn níbẹ̀. nínú àná òfin ní kú mọ́. náà ọ ṣe rí kò ní mọ̀kù mọ́ olóòtú kò ní mọ̀kù mọ́ ọjọ́ ọkọ ẹ̀ ní o tí pè tó ti yẹ mm. torí pé ẹni tí ń pè ń kọ́ kù mọ́ kò kù mọ́ yóò kù ẹni tó lo gbẹ́kúdẹ̀ yóò kù náà ṣùgbọ́n ohun tá a fẹ́ sọ ni wípé kí ni ẹ̀rí nínú alukur'an tàbí nínú hadisi hmm. torí pé ẹ̀sìn tiwa hmm. ẹ̀sìn tó máa ń lu ẹ̀rí ni hmm. kì í ṣe pé àwọn kan sọ tàbí àwọn kan ṣe láwàá dí ọ̀kan ìyẹn kọ́ ní ìgbàgbọ́ Islam ìgbàgbọ́ Islam ni kí lọ́lọ́run sọ kí lànà bí wí sẹ́nìkan bá wá ọ̀dà àwọn tí ń pe ọmọ ní Babátúndé ń kọ́ tó dá sí pé. àtìyábọ̀ àtìyábọ̀ sáàrí ọ̀dà ẹ má bínú èyí tẹ̀ ń gẹ́ bẹ́ẹ̀ hmm. bọ̀tí tá a fẹ́ sọ ni wípé sáàrí bi tí obìnrin ti kú tó dá sí pọ́kùnrin ni wọ́n fi oyún tí wọ́n nígbà náà bì. ẹ̀wọ̀n wàá wé tí fún wọn ọmọ tí wọ́n bá bí létà wọn àṣẹṣẹ sọ ìyàbọ̀ ni. <laughs> ìyẹn ti fi yé wa wípé hmm. kì í ṣe ẹni tó kù yẹn òun ló wálé ayé mọ́ o ẹnì kò lè lólé ayé lẹ́ẹ̀mejì ìyàn bá àjọmọ kékeré hmm. ìbá àjàgbàlagbà hmm. ká mọ̀tànra wa jẹ tá a bá ti kú ìdájọ́ ọmọ kékeré ọ̀tọ̀ lọ́dọ̀ ọlọ́run hmm. ìdàgbé tó bá bàlágà kò tó kú ọ̀tọ̀ lọ́dọ̀ ọlọ́run so kò sí àǹfààní pé àìdàgbà mi ni màá fi wá túnlé ayé lò àwọn èèyàn alágbára gan tí wọ́n ti kú tó bá gá sí pé lódodo lẹ́ tó bá ti kú mọ́ padà wá sílé ayé mi ó yẹ kí àwọn alágbára àwọn akọni ìgbàanì ó yẹ ká tún máa rí wọn ní ìsìn. ẹ wọn máa ń lábìjọ. àbíjọ hmm. èwo ní dàbíjọ. bí bí bàbá ṣe rí gan ni ó ṣe rí èèyàn takuntakun bí bàbá ni ó á pè baba ló tún padà wáyé yìí o. ṣèbí ìyẹn a máa jọra wọn hmm. ṣé táyé àti kẹ́hìndé ìjọra wọn sọ wá túmọ̀ sí pé ẹ̀mí táyé ni kẹ́hìndé lò <laughs> ọ̀tọ̀ lẹ̀mí táyé ọ̀tọ̀ lẹ̀mí kẹ́hìndé ah, wọ́n sì jọra wọn títí tẹ́tí. kí n tó ṣe ojú òpólẹ̀ láìpẹ́ ẹ jẹ́ n fi ìbéèrè léyìí kí n fi lè ṣé èyàn lè fọjọ́ ọlọ́jọ́ lọ. Hmm. olóòtú sẹ́ńtà hmm. bá tún sọ̀rọ̀ ikú hmm, nínú Islam definiti ni ọ̀rọ̀ ikú ọ̀rọ̀ pàtó ni ọ̀rọ̀ pàtó ni ọ̀rọ̀ ikú. tí ọ̀kẹ́ nìkọ̀ọ̀kan tó bá yá tẹ̀mí wá bá gùn ó di dandan ni. pàtó ọbẹ̀ ni pé kò ṣeé sún wájú kò ṣeé sún ẹ̀yìn ah. kò ṣeé sún wájú fún ìṣẹ́jú àyá kan kò sì ṣeé sún ẹ̀yìn ìdí ni pé òjíṣẹ́ ọlọ́run sọ wípé làwòsọ́bàrà lè kọ́ọ̀tì làmọ́tà lè mọ̀tú hìnà kọ́tìlẹ̀ ká sọ pé nìkan wà ní ìsìn tó ga sí pé iṣẹ́ ẹ̀ṣẹ̀ ni pé kó pa ọ̀daràn kó bẹ́ orí ọ̀daràn òjíṣẹ́ ọlọ́run wá sọ pé tán bá ti wá dájọ́ ikú fún ẹnìkan tí apani tó fẹ́ pa tó bá lè mú sùúrù ní àsìkò tí ó yẹ kó fi pa yẹn ọ̀dàdà dúró ńṣe ni ẹni tó fẹ́ pọ̀ ó kù lásìkò náà fún ara rẹ̀ tó túmọ̀ sí wípé tọ́lọ́mbà ti sọ pásìkò bá ènìyàn ó kù ó nìyẹn máa kú kò sí pé ẹnìkan fọjọ́ ọlọ́jọ́ lọ hmm. tí èèyàn méjì bá jòkó sẹ́gbẹ̀ẹ́ ara wọn tí wọ́n bá gbèrò pé láti ta a níbọn tí ìbọn sì bá bí kò túmọ̀ sí pé bí gba ikú a ápù rárá o rárá o ohun tá e, èrò tiwọ́ ọ̀tọ̀ ohun tọ́lọ́ ń kọ́ lẹ̀ ló ṣẹlẹ̀ hmm. ohun tọ́lọ́ ń kọ́ lórí ohun tọ̀ ni pé bí ó ṣe kú nìyẹn sábàbí kan sá sábàbí kan ó ṣẹlẹ̀ so kò sí pé nìkan fi ọjọ́ ọlọ́jọ́ lọ tàbí pé nìkan gba ikú oníkúkú ṣé ẹ rọ́rọ́ ọ̀kú ọ̀rọ̀ kan tó yanjú ni hmm. ajálùmùsámọ́sì ni ọjọ́ rẹ ti ní gbèdéke fún kálukú. fún kálukú hmm. ló fi já sí pé a máa rí olówó tó ń ṣàìsàn tí wọ́n lówó ná tó kú hmm. táàrí tálíkà tó ń ṣàìsàn tí ò rówó ná tó sì wúlà nígbà tó ga sí pé ọjọ́ olówó ti pé ọjọ́ tálíkà ni ò tí ì pè hmm. ọlọ́wọ́ ò sì tọ́pá àìsàn ni ó pa á ló fi wúlà. tó àbúrò ìmọ̀ wọ̀nyí sọ tán lẹ́gbàá màá ṣe ojú òpó lẹ̀ tó jẹ́ pé àwọn èèyàn bá wa dá sẹ́yìn tẹ́ bá ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa ní ìkànnì one oh three dot nine fm lónírèké ìbàdàn ètò láwọlé náà ni èyí tí máa wáyé ní gbogbo ọjọ́ tuesday báyìí láago mẹ́sàn-án àbọ̀ sí mẹ́wàá àbọ̀ ẹ ti gbọ́ bí wọ́n sì sọ nípa àkúdàáyà èèyàn fọjọ́ ọlọ́jọ́ lọ àti àwọn àdíọ́kàn tó jẹ́ pé a máa ní yìí ti fẹ́ kẹ́rù pé yorùbá nìkan ni ni o torí bàtẹ́yìn náà ó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ẹ ní àwọn kan pè ní reincarnation. bẹ́ẹ̀ni ó kárí ayé. torí inú ìgbàgbọ́ mi kí n tó ṣojú òpó lẹ̀ àwọn kan gbà yí pé ẹ ń bá lo ayé nílò ìdọ̀tí ipe ẹ̀mí rẹ̀ yọ ọ̀dẹ lẹ́dẹ̀ ẹ tó bá wá di ẹlẹ́dẹ̀ nígbà tó bá wá tú bá yọ wà tó ṣẹ̀ṣẹ̀ di èèyàn padà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó jẹ́ pé bí ìgbà tó jẹ́ pé òbírípo po pé ẹ̀mí ọlọ́run ló dẹ èèyàn ó ló dẹ ẹranko kò sọ fún wa pé òun fi ẹ̀mí ènìyàn dá ẹranko hmm. ó dá èèyàn ó dá ẹranko ó dá gigbó ó dá ẹ̀rà ó dá nìdẹ̀nu ó dá màláyíkà hmm. kò wá sídìí kankan tọ́lọ̀ tí wàá sọ fáwa wípé mo máa ń lo ẹ̀mí èèyàn láti fi dá ẹranko so ọ̀rọ̀ ìròyìn lásán ni.

àwọn èèyàn ni wọ́n ń sọ hmm. ohun tá a sì bùkátà sí ni kí lọ́lọ́run sọ kí làwọn òjíṣẹ́ rẹ̀ wí kì í ṣe tẹ́nìkan sọ ẹ wo gbọ́ tí àwọn kan ti sọ wípé ayé ní yípo òrùn dúró hmm. ohun tó wọ́n sì sọ ni wípé òrùn ní yípo ayé dúró hmm. àwa náà sì fojú ara wa rí nígbẹ̀yìngbẹ̀yìn pé ohun tó lọ́ọ́ ń sọ òun òun àwọn ni wọ́n ń parọ́ <laughs> Eh, nǹkan bẹ̀ mo mọ̀ kí àwọn èèyàn bí aago mẹ́wàá ṣe ń kọjá ìṣẹ́jú mẹ́jọ ara wọn ti máa gbé gàlégàlé látàbá ẹ eh, mo ti mọ̀ kí ojú òkú ti sílẹ̀ ta ló wà láàfin. waaleykum salaam wa rahmatulah ẹ ṣeun o àmì ò àtẹ̀yìn náà. Hmm. ẹ tí ìdákọ yín ẹ sọ fi tẹ́ ti ń pè wá o látọjọ́ olúwayé ẹ̀sùn ìbàdàn Hmm. bẹ́ẹ̀ ni. Hmm. Hmm. hmm. ọlọ́run ó ṣàánú wa ẹ ṣe gan olúwa ayé láti ọjọ́ a fún àwọn tí wọ́n bá ṣẹ̀ṣẹ̀ ń gbọ́ wa fúngbà àkọ́kọ́ tí wọ́n sì fẹ́ pè wọlé zero nine zero five zero six zero five zero seven zero zero nine zero fifty sixty fifty seventy àfilẹ̀ máa jásí tàbí zero eight zero eight seven hundred one zero three nine ẹnìkan ti wà ń bẹ̀. waaleykum salaam wa rahmatulahi wa barakatuh. ẹ kálẹ́ o. abra cousin abu aziza ẹ ṣeun o àmì wà ntù hmm, hmm, hmm. àmì àmì àmì. Àmì àmì àmì àmì wàlẹ̀ kùsàtù. Mm. zero eight zero eight seven hundred one zero three nine ó ní àwọlé sáà yẹn ní ká tó ti wà mẹ́ o. wàhálẹ́kùn sàtú làbàràkà. ẹ aa bàbá wa láti rú wa àmísà àmísà àmísà àmísà. àmì o àmísà àmísà àmì o àmì sà ẹ ṣe àmì àmì sà àmì sà <laughs> ẹ ṣe o. <laughs> ìyá ẹ ṣeun ẹ ṣeun ọlọ́run wà pẹ̀lú wa ẹ ṣe gan o. àmì àmì àmì àmì ẹ ṣeun àmì ẹ gan o. àmì sà àmì sà àmì ẹ ṣe gan ọmọ láti ìlú wa ẹ ṣe gan ẹ ṣe gan sir thank you sir ó dàrọ sir. ta ló wà láàfin ẹ ti wọlé kanlẹ̀. Zero zero zero zero zero zero zero nine nine fifty fifty sixty seventy five five six seven zero. ẹnìkan ti wà ń bẹ̀ ta ni o. wa aleykum salatu labarakatu ohun ele ti ń sùn ọlọ́run ní bá wa tó àmì àmì láti wo di academy kí ni ìbéèrè yín. Hmm. hadithi ni. ẹ ṣeun gan àmín àmín. zero eight zero eight seven hundred one zero three nine apá abẹ́yẹ náà wọlé sí ìkànnì one oh three dot nine ta ló wà ń bẹ̀ ta ló wà ń bẹ̀ o. wàlékún salam wàlékún salam wàlékún salam wàlékún salam ìyá ẹ tún wá pé tó bá jẹ́ pé ẹ lè já síbí ta ló wà bẹ́ẹ̀ ẹnìkan tuntun wà bẹ́ẹ̀ o tu salam tó tu láti bàṣọ àmì àmì àmì àmì. <laughs> Babatunde àti Ìyábọ̀ a ti sọ wípé. a ti gbọ́ a ti gbọ́ yín a ti gbọ́ yín a ti ẹ ṣeun a ti gbọ́ yín yé a ti gbọ́ yín yé ẹ ṣe gan láti Ìbàdàn náà. ní ti Babátúndé àti Ìyábọ̀. Hmm, ẹ jẹ́ ká gba ẹtẹ́ni iná ẹ̀dá ká mú pọ̀ torí ká mọ̀ dà wọ́n lágara ó lè jẹ́ ẹ̀ka tẹ́lẹ̀ mi ò fẹ́ wọlé nìyẹn ta ló tún wà ń bẹ̀ ẹ mú béèrè sọ́wọ́ o ẹ̀ka lẹ́sà mi gbọ́ yé o. wọ́n ní sí Babátúndé wà àbí Ìyábọ̀ wà hmm. ó dà pé ṣàlàyé ẹ̀ lẹ́ẹ̀kan bóyá kẹ́ẹ̀. ohun tá a sọ ní kókó ni pé hmm. ìgbàgbọ́ mùsùlùmí. Mm òun ni pé ẹ̀mí tó bá ti bọ́ láyé kò lè padà wá sí ilé ayé mọ́ hmm. ohunkóhun tá a bá wá rí tó bá wá ń ṣẹlẹ̀ tó ń jọ pé ẹnìkan tó ti kú ó padà wá àní nǹkan ṣúṣú ni tó ga sí pé èṣù ló ń ṣù ú lójú àwọn èèyàn mùsùlùmí ò nígbàgbọ́ sí i tẹ́nìkan bá wá sọ pé ọ̀dà ẹ Babátúndé ṣáà wàá rí ibi tí ọkùnrin ti kú Hmm. tí wọ́n bí obìnrin. nígbà tí bàbá kú tán. nígbà tí bàbá kú tán. Hmm. sars rí ibi tóbìnrin ti kú tí wọ́n bí ọkùnrin. Hmm. ṣé lọ́wọ́ ọgbà tí bàbá kan bá kú tó ga sí pé oyún tí wọ́n bí tẹ̀lé ọjọ́kùnrin nìkan ni Yorùbá lè máa sọ pé Babátúndé ọ̀dà ṣé gbogbo tó ti wá kú ṣé gbogbo wọn náà ló tó ń padà wá sílé ayé ni. náà náà ẹnìkan ti wà ń bẹ̀ ta ló wà láàfin wàhálà kò sàtúlà wàhálẹ́kùn sátúdà ẹ ti wàhálà fún wáyé tí ń gbọ̀ yín o. ẹ àwọn stars náà ń kí yín o àmì ẹ kí ni ìbéèrè yín à ń gbọ́ yín à ń gbọ́ yín ẹ ṣe o. Hmm ẹ tún béèrè yẹn béèrè pé téèyàn bá pàdé ẹnìkan tó ní ẹ ṣe sàrà fún ìyá yín tàbí bàbá yín mm-hmm. pé ṣéèyàn lè ṣe é ẹ gbọ́. náà uh, ní ti nínú àwọn àbẹ̀rẹ̀ tó síwájú nípa àsàlátù wo láṣẹ fànàbí ṣe é mọ̀ fànàbí ló mẹ́sìn wá kì í ṣe àfa ló mẹ́sìn wá mm. tó bá gá sí pé àfa ló mẹ́sìn wá làáfà lè sọ pé irú àsàlátù báyìí ni kẹ́ ẹ ṣe tí ó jẹ́ tiẹ̀ àmọ́ ànábì ló mẹ́sìn wá ànábì tó mẹ́sìn wá ó wa lásàlá àtù hmm. àsàlá àtù tó bá ti yàtọ̀ sí ìtànàbì kọ́ wa ká má ṣe é kódà káyé máa pọn gẹ̀gẹ̀ ìrọ̀lì bẹ́ẹ̀ ó yẹ ẹsẹ ìtànàbì ni a ṣe ẹka. nínú ilé ìtànàbì ni ká ṣe ọ̀kan bẹ̀ ni asọ̀látù àlè Ibrahimiya Hmm. tá a máa ń ka Allahumma salli ala muhammadin wa ala ali muhammadin kama sallaita ala ibrahim wa ala ali ibrahim innaka hamidun majid Allahumma barik ala muhammadin wa ala ali muhammadin kama barakta ala ibrahim wa ala ali ibrahim innaka hamidun majid. ẹ dákun ẹnìkan ti wà bẹ́ẹ̀ ọ̀sítàsì ta ló wà bẹ́ẹ̀ ta ló wà bẹ́ẹ̀ ẹ níbi ó ní tọ̀rọ̀ ti Babátúndé àti Ìyábọ̀ tẹ́ tiẹ̀ sọ ti hello ẹnìkan ti wà bẹ́ẹ̀ wàhálà kò sàn sílẹ̀ àbárakàtò ìbéèrè yìí ìbéèrè yẹn ti wọlé sàfihàn èyà. ní ti ẹni tí ó sọ pé tá a bá pàdé ẹnìkan tó ní ká sàrà àfọkù wa. ẹnìkan ti wà mẹ́ẹ̀ dúró ẹ ló ta ló wà bẹ́ẹ̀. na. Hmm. ẹ ẹ dákọ yín ẹ dákọ yín. láti wọn kò fà á ní àwọn ọmọ ti tún ní èdè Yorùbá kí ló tún dé padà tó bá ní èdè Yorùbá. ẹ̀yin ṣe rí ẹ ṣe wọ́n sì ń padà bọ̀ lórí kuraani tí wọ́n tú sí Yorùbá àti àdìsí tí wọ́n tú sí Yorùbá abẹ́ ní gbólóhùn kan lórí ẹ̀. well uh, uh, ọlọ́run pé a rí tú hmm. kó lè ṣe àǹfààní fún wa náà ni. ẹ̀wọ̀n làwọn kan ti ṣe tẹ́lẹ̀ èyí táwọn kan ṣe tẹ́lẹ̀ ẹ rí i pé èdè èdè ní ìdàgbàsókè hmm. ó ní bá a ṣe ń kọ́ èdè Yorùbá ní bíi ọdún mélòó sẹ́yìn hmm. ó sì ní òfin tíjọba gbé jáde lórí àkọ́tọ̀ èdè Yorùbá ní 1974 so Yorùbá èyí tí wọ́n fi túmọ̀ àlùkwárìn lọ́jọ́ kìíní àná Yorùbá àtijọ́ òun ni tí òfin míì ti gùn pé bá a ṣe máa pèdè Yorùbá rèé. Hmm. ẹ jẹ́ ká fi ti bí yẹn sílẹ̀ torí ẹ ń padà bọ̀ lórí ìyàn sàn. bí yẹn ṣe jẹ́ nìyẹn ní ṣókí náà. ẹnìkan ti tún wà lójú òpó ẹnìkan ti wà lójú òpó. àmọ́ tí ìdáhùn béèrè ẹni náà. ẹ dààmú ẹ dààmú hmm. ta ló wà ń bẹ̀ wàhálẹ́kùn sàùtì labarakàtò. ẹ gbóhùn sókè dáadáa ká gbọ́ yín ẹ gbóhùn sókè pè dáadáa. èèyà awakọ̀ la gé o ẹ gbóhùn sókè dáadáa ẹ tó ló wọn ní kò ń ṣe sàárà ó pàdé ẹnìkan tó ti wà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mo á láti kí àwọn èèyàn wa wọn kì í sùn tí wọn fi gbọ́ ètò ìtàn. wàlẹ́kùn santu labarakatu. ìyá ọ̀dà. à ń gbọ́ yín dáadáa. à ń gbọ́ yín à ń gbọ́ yín inú yín dùn sí programu lálẹ́ yìí. Hmm. èmi rà bẹ́ẹ̀ sọ ẹ̀hẹ́. orí kejì ni pé ti incarnation yẹn mo sì ń kú ní two thousand and seventeen october thirteen precisely. Mm-hmm. à ń gbọ́ yín à ń gbọ́ yín. àtúbàdì hmm. àtúbàdì march àtúbàdì may two thousand and eighteen mo hmm. bí ọ̀sẹ̀ rí àmọ́ the education was not just like pẹ̀lú mọ́mì yín. Hmm. Hmm. ìbéèrè kẹta. ìbéèrè kẹta pápápá àwọn èèyàn pọ̀ lójú òpó ẹ dákun. ìbéèrè kẹta ìbéèrè kẹta wáyé pé ṣé ó possible ó possible kẹ́kẹ́ kí ọ̀tún máa wáyé àgbọ́ ah, ah, kẹta dáadáa níṣe ló ń lọ́pọ̀ mọ́ra wọn. Mhm. lójú oorun lójú oorun hmm, bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ẹ ṣeun ẹ ṣeun àti gbọ́ yín yé àti ẹ̀ ti ṣe nǹkan nípa àlárí tí àwọn sheik wa Bayo Ahmad àti àwọn professor wa ní adéwùmí láti UI tí wọ́n bá wa ṣe ọ̀sẹ̀ bíi méjì mẹ́ta la fi ṣe àbóyá kẹ wá tó ti bẹ̀ náà mú ìbéèrè yẹn ti di mẹ́rin o ẹ jẹ́ ká dápẹ́ ìdúró torí ọjọ́ wa ti lọ díẹ̀ ẹ wípé ṣé ẹnìkan lè pààyàn. pípa ènìyàn. Mm-hmm. pé ṣé láìsí pé ọ̀dọ́ lọ́n wà bẹ́ẹ̀. kò sí kinní kan tí ó ṣẹlẹ̀ àfi kó dá sí pé pẹ̀lú ìmọ̀ ọlọ́run mm. àti ìyọ̀ǹda rẹ̀. Mm láàfi rí ẹni táwọn èèyàn fẹ́ pa tí wọn ò sì ní rí pa hmm. a sì rí ẹni tí wọ́n fẹ́ pa tí wọ́n sì rí pa hmm. tó ń túmọ̀ sí wípé èyí tó bá ṣe kò ń gẹ́ ẹ ohun tọ́lọ́wọ́ bá ń fẹ́ òun ni ó ṣẹlẹ̀. àmọ́ àmọ́ ta ni ó jẹ ìyà. àkọọ́lẹ̀ ẹ̀bùn ń bẹ fẹ́ tó bá ṣe rú ẹ̀. ẹni tí ó jẹ ìyà hmm. náà lẹni tó bá ṣe aburú kò kúrú ibi tọ́lọ́ ń kọ sí ìpè lágbájá ọmọ lágbájá ní ọ̀pá tàmẹ̀dùn ṣùgbọ́n ó sorí kunkun ó lọ ṣe iṣẹ́ aburú tàbí ránṣẹ́ aburú tàbí wọ́n ránṣẹ́ aburú hmm. yóò jìyẹ lọ́dọ̀ ọlọ́run hmm. bó tilẹ̀ gà sí pé àwa mọ̀ wípé ẹ̀mí kan ò lè bọ́ àfikọ́ lọ yọ̀ǹda. Eh, eh, ẹ dàpọ̀ ẹ ṣe tó ní ti sàárà yẹn tó pàdé ẹnìkan. now hmm. nínú Islam a lè ṣàdúrà àfọ́kù a lè ṣe sàárà àfọ́kù ṣùgbọ́n a ní yan sàárà àfọ́kù pé lọ dín nǹkan báyìí. pé lágbájá lọ ṣe nǹkan báyìí fókù rẹ hmm. ìyẹn gbọ́dọ̀ wáyé torí pé tá à ń pè sára ó ní nǹkan àǹfààní tá a lè fi tọrẹ ní orúkọ ara ẹni tàbí lórúkọ aláìsí wa hmm. kì í wá ṣe pé nìkan ni ó wà sọ fún wa pé ráìsì láláìsí wa bùkátà sí tàbọ̀ bùkátà sí ẹ̀wà tàbọ̀ bùkátà sí iyọ̀ hmm. àwa lọ́dún ara wa tá a bá lágbára ohunkóhun ẹni tá a bá fẹ́ fún ṣe ń tó bùkátà sí ni kì í ṣe pé nìkan ni ó wàá yan bọ irú sàrà tá a ṣe eh, tó bá ti di yan bọ hmm. ó ti yapa sí ìlànà ti Islam. mo fẹ́ kẹ́ ẹ sáré bọ́ sórí pé kí èèyàn máa rí lálàrí òkú ẹ̀. ènìyàn lè lálàrí òkú. sí hmm, ìsìnkú hmm. ń béèrè kankan. èèyàn lè lálàrí òkú. àlá bá wá láyìí tó bá wá sọ fún onímọ̀ ẹ̀sìn pé irú àlá lòun lá sí òkú Hmm. wọ́n wàá sọ ìtumọ̀ aláhùn fún un kò sí àlá tí ò nítumọ̀ hmm. ṣùgbọ́n ìtumọ̀ rẹ̀ gbọ́dọ̀ wà níbàámu sí ohun tọ́lọ̀ ń sọ tánàbí wí hmm. wọn gbọ́dọ̀ túmọ̀ àlá kankan lọ síbi pé ó ní kó wá bẹ òun lójú orí òun tàbí ó ní kó wá pa ẹran kan sójú orí òun kò sálà kankan tẹ́ gbọ́dọ̀ túmọ̀ lọ síbi ẹbọ yẹn ti dẹbọ nìyẹn ẹ bá sì ṣẹbọ ẹ̀sìn ẹ ti bàjẹ́ so ìyẹn lè rí òkú lójú oorun hmm. kó rí i ní ìrísí tó dáa. ẹ jẹ́ àfàwálẹ̀ ẹ tó sọ pé màmá àwọn pé àwọn bí ọmọ jọ gan-an pé wọ́n jọ màmá àwọn ṣùgbọ́n àwọn sọ pé àwọn ò sọ ìyàbọ̀ ń ta àwọn kí lẹ kí ni ẹ rí sí yàn tí ò ní fàjà láàrin. sáà ṣe ń bí ọmọ hmm. tí yóò sì jọ ẹnìkan nú ẹbí wa tó ń tí ò sì tí kú ó sì wá gá sí pé gbà tó ń tì ń ti wá kú nìkan láwàá wo nkoko mọ́ ẹ̀gbọ́dọ̀ mi yí olóòtú hmm. a ṣẹ̀ṣẹ̀ máa bí ọmọ sẹ́. tó bá ti lọ bíbejì ọkùnrin lẹ́yìn ìyá. tó bá pẹ́ bèjì ọkùnrin lẹ́bí ń kọ́ <laughs> àníṣẹ́ hmm. ká dúró sórí pé ẹ̀mí tó bá ti lu ayé yìí hmm. kò lè padà wá sílé ayé mọ́ <laughs> àbíjọ kì í ṣe ẹ̀rí kì í ṣẹ̀rí fún wa láti sọ pé ẹ̀mí tó ti kú òun ló padà wá nítorí pé a máa ń bí àbíjọ láì ní nǹkan kan ṣe pọ̀ pẹ̀lú ikú. tó ustaz wa Mikael àbúrò ìmọ̀ ìmọ̀ yẹni. ẹ̀kọ́ yẹni. ẹ̀kọ́ yẹni ni èèyàn mọ̀ pé ẹ̀kọ́ yẹni lóòótọ́ mo mọ̀ pé ẹ tún padà bọ̀ pẹ̀lú àwọn ọ̀rọ̀ tí a jọ sọ nígbà tí àsìkò bá tó pàápàá lórí Quran tẹ̀tú àti hadith èmi náà ti ẹ̀mọ̀ kí tí mo kọ́kọ́ bá yín sọ gangan nìyẹn tẹ́lẹ̀ kẹ́tù sọ pé ká sùn sí ọjọ́ iwájú pẹ̀lú àwọn ìdí tí a fi sùn mo kí í gan ni ẹ kú òun ọlọ́run ó jẹ́ kí ẹ pẹ́ fún wa ọmọ èké ń bẹ lójú ni àmọ́ àgbà wà níkùn ọlọ́run lè jẹ́ kí ó bàjẹ́ ọlá ọ̀kan ṣọlọ bí mo ti sọ pé òǹkọ̀wé ni wọ́n bẹ́ẹ̀ náà sì ni pé wọ́n ṣe linguistic ní University of Ibadan wọ́n sì tún jẹ́ pé wọ́n lọ sí ilé kéwù dáwà wọ́n mọ nǹkan kọ lọ́tún wọ́n mọ nǹkan kọ láti òsì wọ́n sì máa kà ọlọ́run ní jẹ́ kó bàjẹ́ tó ètò láwọn olóṣù náà lè ti ń gbọ́ láti bí ìṣẹ́jú bíi mélòó sẹ́yìn ní ìkànnì one oh three dot nine fm ní onírèké ní ìlú Ìbàdàn Ah, bóyá yìí wá ní nǹkan kan tàbí nǹkan kan tẹ́ ẹ fẹ́ fi ṣe lórí ètò yìí tẹ́ ẹ fẹ́ kájọ dàpọ̀ kí ẹ pè mí nígbà tó bá yá màá sọ nọ́mbà mi ṣùgbọ́n stars ẹ bá sọ nọ́mbà yín jáde. nọ́mbà mi zero eight zero seven six one one four eight nine six. lẹ́ẹ̀kan sí. zero eight zero seven six one one four eight nine six.